ìrun wítìrì ẹ jẹ́ kí agbó àkòrí àdìsí náà lẹ́ẹ̀kan sí títẹpẹlẹ mọ́ ìrun wítìrì àlí ibnu àlí rọ̀dílọ́lá ròyìn pé ìrun wítìrì kì í ṣe ọ̀ranyàn gẹ́gẹ́ bí àwọn ọ̀ranyàn márùn-ún ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́ọ̀sán lọ́lọ́ àlewọ̀sán là ń ní òfin ni ó fi lólẹ̀ ó sì sọ pé dájúdájú ọlọ́run jẹ́ àṣọ ó sì fẹ́ràn nǹkan àṣọ nítorí náà ẹ máa kírun wítìrì ẹ̀yin olùtẹ̀lé àlùkùrá ẹ jẹ́ kí agbó àdìsí lẹ́ẹ̀kan sí títẹpẹlẹ mọ́ ìrun wítìrì àdé ọ̀dẹ́ aláàánú ròyìn pé ìrun wítìrì kì í ṣe ọ̀ranyàn gẹ́gẹ́ bí àwọn ọ̀ranyàn márùn-ún ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run sàlálà alẹ́ wọ̀sálàmù ni ó fi lélẹ̀ ó sì sọ pé dájúdájú ọlọ́run jẹ́ àṣọ ó sì fẹ́ràn nǹkan àṣọ nítorí náà ẹ máa kírun wítìrì ẹ̀yin olùtẹ̀lé àlùkùrá Abu Dawud ló gba ìgbàwá náà wá. alhamdulillahi wali salihin wala udwan illa ala zalimin. ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله باب الحص على صلاة الوتر باب الحص على صلاة الوتر lórí Riyadus-Salihin àkórí tuntun ètí ṣe àkórí ẹlẹ́ẹ̀kẹrìnlé ní ìgbàmbẹ̀ 204 òní nípa ìṣenilójú kòkòrò tàbí ìkànpámọ́ tàbí títẹ̀lẹ̀ pẹlẹ mọ́ ìrun wítìrì ìrun tá ń pè ní sọ́látùlù wítìrì ó ní ìrun tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam máa fi ṣe nǹkan gun ìrun ojúmá tí a bá ti kírun ṣubí zúrí àásìrì mẹ́gbìrì ìṣáì èyí tó máa ń kán gun ẹ̀ o náà ni sọ̀látùl wítìrì tó káyìn wítìrì ìtumọ̀ rẹ̀ lédè òyìnbó ni ọ́tù Yorùbá rẹ̀ ní nǹkan ẹyọ ẹyọ tí ò pé méjì wítìrì yìí àwọn àsìkò tí a máa kí alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni lẹ́yìn tá ti kírun ìṣá ìtàn ṣáájú ká tó sùn eléyìí wà fún ẹni tó bá mọ̀ wípé òun kìí jí dìde lóru yaná fílà tàbí ó wò pé lóru ìjọ náà kò súnmọ́ kóhùn ó jí bóyá owó bó ṣe rẹ òun àbí wàhálà tó ń ṣe àbúrò pé ó yára òun ò yá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò kí wítírì ṣáájú kó tó sùn lẹ́yìn ìṣá. àsìkò kejì táà máa kí òní nígbàtà bá ti kí ìṣá ìtàn táà ti lọ sùn àwọn àtàjí ají lónìí àmọ́ èèyàn wítìrì àmọ́ kí náfílà wítìrì lásìkò náà fún ẹni tó fẹ́ jí láti kí ìrun wítìrì àsìkò tó dáa jù láti mẹ́rin jí kí ìrun yìí ó ní tàbádá òru sí mẹ́ta ìdá mẹ́ta tó kàn tàbí ìlàta èyí tó kàn yẹn the last one third èyí tó kàn yẹn àsìkò yẹn ló dáa jù fún ìrun wítẹ̀ àwà kí bẹ́yẹn títí tí ó fẹ́ fi di àsìkò tí àlùfájìrì yóò yọ rákà mélòó ni wítírì rákà mélòó o ni wítírì fún àwàtà àmà kí tàbí ẹni tó bá máa ń kí tàbí ẹni tó bá fẹ́ kí ṣáájú kíṣà ẹ̀wò tó dé rákà mẹ́ta òun ni máa kí òun àbàbá wá fi ń pè ní ṣááfì wítírì mẹ́ta ìyẹn bá kọ kí méjì kan àṣàlámà àwà kí ẹyọ kan lè gẹ́bí ọ̀rọ̀ àbúrẹ́rọ̀ ní hadith àbúrẹ́rọ̀ ní sọ ìbọ̀kọ̀rí fún ẹni tó bá ń jí dìde lóru láti ti kí wítírì èyí tánàbí wa Muhammad sallallahu alayhi radiyallahu ta'ala anha nínú al-Bukhari àmọ́ṣá o ìrun wítìrì bẹ̀rẹ̀ látòrí ráka ẹyọ kan ṣoṣo tí wọ́n bá jí lóru o lè máa kí hóró kan tàbí mẹ́ta pẹ̀lú ìtumọ̀ pé yóò kọ́kọ́ kí ráka méjì yóò wá kí ẹyọ kan lé lórí tàbí kó kí ráka márùn-ún pẹ̀lú ìtumọ̀ pé yóò kíráká méjì àkọ́kọ́ yóò sálámà yóò tún dìde yóò kíráká méjì sí yóò tún sálámà ó di mẹ́rin ẹlẹ́ẹ̀ka àwọn tí ó fi lé yẹn yóò wá jẹ ó lè kí méje pẹ̀lú ìtumọ̀ kó kí méjì méjì kó ṣe wá kí lé lórí tàbí mẹ́sàn pẹ̀lú ìtumọ̀ pé yóò kí méjì méjì lọ́nà mẹ́rin yóò kí lé lórí tàbí pẹ̀lú ìtumọ̀ pé yóò kí méjì méjì lọ́nà márùn-ún yóò wá kẹyọ kan lé lórí tàbí kó kí mẹ́tàlá pẹ̀lú ìtumọ̀ pé yóò kí méjì méjì ní ọ̀nà lẹ́ẹ̀mẹ́fà yóò wá fi ẹyọ kan lé lórí àyàfi pé rákà méjì àkọ́kọ́ tí ó kí tó bá jẹ́ pé mẹ́tàlá ló fẹ́ yàn yóò ṣe ní fúfú yẹ́ gẹ́gẹ́ bí àlàyé tí àfáwà Ibn Hajar al-Asqalani tó ṣe nínú Fathul Bari ṣàrí Bukhari pé nígbà míì ànábì àmọ́ kí méjìlá ṣùgbọ́n méjì àkọ́kọ́ tánàbí wa Muhammad sallallahu alaihi wa wa ní rújọ́ náà tàbí lóru rújọ́ bẹ́ẹ̀ yóò kàn ṣe ní fúfú ni àwọn kò ní jẹ́ pé ó gùn méjì àkọ́kọ́ yẹn tó bá jẹ́ pé ni àbá ìwádọ́ ẹmọ́ sọ àwọn ọlá àjùlọ orí tí ń bẹ fún ìrun wítìrì yẹn ni ìmáàmù wa ànáwáwí nínú tíra àwọn Riyadu Salihin àdísà alákọ̀ọ́kọ́ tó mú wá ń bẹ̀ o ni àdísì àfáwà bónú ànábì ní alewetru laysa bihatmin kasolati lè maktuba pé ìran wítìrì kìí ṣọ̀ràn yan dandan gbọ̀n kasolati lè maktuba gẹ́gẹ́ bí àwọn ìran ọ̀ràn yàn márùn-ún tàbí kí lójúmọ́ sọ̀látù súbì sọ̀látù zóòrí asìrì magrib àti ṣáì láì sàbí hasmin kìí sọ̀rọ̀ èèyàn bí i ti wọ́n o wà láàkì ṣùgbọ́n sánà rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam qala ànábì wa Muhammad yá lè lè sọ̀rọ̀ yẹn o òun ló ṣe ní súnà tó bá ní nǹkan jẹ́ súnà látara sánà burúkú kí nǹkan kéèyàn ó dún nímọ̀ nǹkan yẹn kó máa ṣe kó ti wá di nító bá sábà yẹn kó ti di nító ń ṣe gbogbo wọn ni wọ́n máa ń pè sunna ní èdè ní o oní wọ́n fi ń pè ọ̀bẹ ẹ̀fọ̀ pé tàbá ti tá fi ń pọ́n ọ̀bẹ tá fi ń pọ́n àdá wọ́n ṣe lè sánì torí pé àdá yà á máa lọ́lọ́ wọn lọ́bọ̀ ní ojú ibẹ̀ wọ́n lè yẹ ọ̀rọ̀ lúgà ó ní ànábì ló sọ ló ṣe ní súnnà ló ń tẹpẹlẹ mọ́ kọ́ọ̀lù ànábì wá sọ wípé inna Allaha witrun inna ọlọ́run ọba tẹ́ yẹn ààso ní ìjẹ́pẹ̀lá ààso ní tóńdó dóńdó ẹyọ kan ní kò pé méjì nílé mẹ́ta ó sì gbogbo nǹkan tó bá ti ń jẹ́ orúkọ ọ̀kan ìtumọ̀ ọ̀rọ̀ pé nǹkan jẹ́ orúkọ ọ̀kan ni pé tí ó ẹ̀rì pé bá ṣe ṣàlàyé ìrùn yẹn rákà kan rákà mẹ́ta rákà márùn-ún rákà méje rákà mẹ́sàn-án rákà mélòó rákà mọ́kànlá àti mẹ́tàlá gbogbo ẹ̀ ló lé ẹyọ a jẹ́ pé àṣà wa nílẹ̀ Yorùbá tá a téèyàn bá ní nǹkan méje mú kéèyàn sì kan sí pé mẹ́jọ kò bá kò dáa kò tó ohun gangan ni mú ẹni òun ló dáa jù torí pé ó ń fi fọ́kàn pọ́kàn ṣoṣe lọ́lọ́run ẹgbẹ́ ní ẹ̀ta bá pín yóò ṣe rẹ́gí tó tàbá rẹ́ fúnyàn ní nǹkan àṣé kò sí tó burú ní ká fúnyàn ní nǹkan oró kan tàbí nǹkan mẹ́ta tàbí nǹkan márùn-ún tàbí nǹkan méjì gbogbo tí wà torí pọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sáwọn nǹkan yìí tó ló jẹ́ pé nígbà mí àṣà gan gbọ́dọ̀ kíyèsí ẹ̀ dáadáa ká tó mọ tẹpẹlẹ mọ́ lílo àṣà yẹn káwo tẹ̀sì kí lẹ́sìn sọ ń pa ẹ̀ ànábì ní fàòtírù yá ààlàlì kùrán nítorí náà ẹ máa wítírì o ẹ̀yin oníkùránì ọ̀rọ̀ méjì ni ìtumọ̀ méjì ni ẹ̀yin oníkùránì ìtumọ̀ àkọ́kọ́ ni pé ẹ̀yin tẹ́ há kùrán sórí sórí pé kùránì gangan láàmọ́ fi kírun lóru gba àwọn tí àsìkò yìí làwọn ma ṣe mọ̀rọ̀ ọjà àtúnyẹ̀wò kùránì tí wọ́n ha wọ́n ma pààrà rẹ̀ yẹn ni pé wọ́n ma ka ní àkàtúnkà wọ́n ma ké ní àkìtúnké kí èyí tí wọ́n há sórí lọ kó sì tún lè mọ́bẹ̀ dáadáa alẹ́ kùránì rí pé àwọn tó há kùránì wọ́n tàájú wọ́n èé sì sábà ṣáájú kírun kí wọ́n ká súrà kékeré tàbáyà kékeré ìrun wọn èé sábà kúrú ìrun wọn máa sábà gùn tí wọ́n bá ṣáájú ìmú torí pé ìfihàn hásórí inú kòránì yẹn yóò máa gùn wọ́n ní ìnífẹ́ sọ pé yóò máa pa wọ́n tẹ́pẹ́ ìjọba nìkan ń pààyàn bí ọtí láti ìwé ìwélẹ̀ yóò máa gùn wọ́n ni kùránì tí wọ́n ti ti gùn jù kìíní yẹn ló ń gùn torí pó ṣe ni torí mi ò ní pẹ́ ẹgbẹ́ kí pẹ̀rẹ̀ tó lè tètè yá àwọn ìyẹn àwọn tí wọ́n bá ń kọrin wọ́n já máa fẹ́ máa kọ́lọ kọ́lọ kọ́lọ ni ṣùgbọ́n bó lẹ́ pé àfìjúwe yẹn ò bá ti kùránì mú torí pé kùránì ṣe orin nǹkan tó lè tètè yé wa ni mo mú wáyé so yá ìtumọ̀ àkọ́kọ́ ìtumọ̀ kejì ni gbogbo wa torí gbogbo wa la gba kùránì gbọ́ ó kéré ó pọ̀ àmà fàtíà gbogbo mùsùlùmí dì ní ṣàṣà mùsùlùmí ni ò ní mọ kúlíwà láwọ̀ àádùn kúlíwà tó àfàlákì àti mẹ́ẹ̀sì mẹ́ta àwọn yóò mọ̀ kò bá pé kúlí fún aláwọ̀ àádùn aláwọ̀ sàmọ́dù tàbí kúlí fún aláwọ̀ àádùn aláwọ̀ sàmọ́dù lámúyẹ̀ lídí wà lámúyẹ̀ ládí àtàmíyà kú lákú fún wa áájú ọ̀bá àkàrùn yóò sáàmà kankan tí wọ́n wí kúlẹ̀ àwúsù ìrábì náàsì màlíkì náàsì ìláyì náàsì mẹ́ṣà rílé wàṣíwásílé ánásì làṣí yóò àti wíṣù tí ìṣùdúrì náàsì yóò sáàrí nkankan wí alùkùrán làwọn náà èyí tákàn ṣe bá a ṣe ń lo àsìkò fún wíwá ìjẹ àti ìmú bá a ṣe fàsìkò lẹ̀ fún báwo làwa náà ó ṣe ṣoríire tayé nípa pé káwa náà bẹ́ pẹ́pẹ́ nínú aṣọ wíwọ̀ nínú bàtà wíwọ̀ fìlà dídé fáwọ ọkùnrin nínú ìnáwó ṣíṣe nínú ilé kíkọ́ ọkọ̀ gígùn àgbẹ̀ káfà yìí lẹ̀ náà fún Kùránì èyàn àìsábà ṣe àwọn mùsùlùmí lẹ́yìn tàbá ti kírùn bá ẹ̀rí bá ṣe jókòó tá ń gbọ́rọ̀ ọlọ́run iná kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ láwọn ilẹ̀ Yorùbá a ti kírùn tán kálukú gbọ̀ndí ẹ̀ kálukú lọ nìyẹn ó yẹ ká máa fààyè lẹ̀ láti kọ́ kùránì torí pé kùránì yẹn gangan lẹ̀sìn wa dúró lé lórí ǹjẹ́ ò bójú mu lọ́dọọdún láwọn mọ́ṣáláṣí tí wọ́n ti máa sọ náfìlà òru tò nínú àwẹ̀ oníkẹ́ sọ pé náà sánáwò méje méje ẹni tí ò bá mẹ́ náà sánáwò kó kékúlẹ̀ àlá kò mójú mu láti nǹkan tó ti lé láàádọ́ta ọdún 50 years tẹ́lómi ti ń gbọ́ sétí kúlẹ̀ àlá yẹn ló máa ń kà kò tí ìmọ̀ náà sálẹ̀ náà ò tẹ́ ìdò ní látàádọ́ta ọdún 50 years tó ti ń kírun so ká gbìyànjú ó ṣe é mọ̀ lóde òní ó tún ti wá rọrùn sí wọn ò ní kẹ́yàn jókòó ti kùrá nǹkan ọmọ lọ kọ́ ara fi ẹ̀ ánsẹ̀ ti ẹ̀yẹn èyí tó fi lọ wọn gbọ́ orin àbí tí wà fi lọ mọ́ owó àwọn kìíní kan náà yéè kìíní kan àná mo wà níbì kan àkàríwò kankan já yéè ah! máa rántí pé tiktok ló ń wò yẹn ẹ jẹ́ kí wọ́n báwọn náà rí kọ́ọ̀dù Quran síbẹ̀ súra ẹyọ kan péré tí wọ́n fẹ́ mọ̀ gbà tó bá fi gbọ́ fún oṣù mẹ́ta títí oṣù mẹ́fà ẹyọ kan yẹn tí ẹ máa ń gbọ́ lágbọ̀ tún gbọ́ irú alámtàrọ̀ kẹfà yẹn tí wọ́n bá yàn ká sínú sẹ́ẹ̀tì tí ẹ bá ń gbọ́ alámtàrọ̀ ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí èèyàn ṣe gbọ́ orin yẹn tí gbọ́ orin yẹn mọ́ tó bá máa pé oṣù mẹ́fà èèyàn ó ti mọ̀ sórí tí ẹ máa ń gbọ́ lójoojúmọ́ alámtàrọ̀ kẹfà tó bá yẹ pé ìdájá ni wọ́n bá yàn kà sí oṣù mẹ́fà tó bá wá pẹ́ jù ọdún kan èyàn ò mọ̀ sórí náà a sọ pé kò mọ̀ níjọ́ méjì mẹ́ta ṣùgbọ́n gbà tẹ́yìn ó bá máa gbọ́ conscious èyàn lè ti sí gan tẹ́yàn bá sùn kó máa kà lọ lójú oorun yóò kàn yàyàn lẹ́nu pé jọ́kẹ̀ èyàn kan bá kà ní tẹ́yìn bá tún ti dúró ẹ̀tún máa mẹ́ rìkọ́ọ̀dù ẹyọ kan sí èyàn ó tún máa gbọ́ ó ń pọ̀ lọ nìyẹn èyàn dẹ̀ mọ́ gbáwọn yókù lágbọ̀ tún gbọ́ sọ̀wọ́n náà di ha lórí Qur'an nìyẹn so ilé ìdí nǹkan tí ànábì ń sọ ní sallallahu alaihi wa sallam tó wá ní ọ̀ranyàn ni irun yẹn náà irun wítìrí yẹn ọ̀ranyàn ni ọ̀ranyàn tiẹ̀ kìí kàn ṣe ọ̀ranyàn dandan gbọ̀n ọ̀ranyàn rẹ̀ kìí ṣe kí ni ọ̀ranyàn dandan gbọ̀n bíi ti àwọn ìrun ọ̀ranyàn márùn-ún ṣùgbọ́n ọ̀ranyàn lòun náà ó inú ṣẹ̀ríà òun náà ni mọ́ amọ̀rọ̀ bí ìṣàrí mọ́ amọ̀rọ̀ bí ìṣàrí àìlẹ̀wájì yí gẹ́rẹ̀ ìlìsàn ní òṣòlò ìfẹ́kì ọlọ́run ló pàṣẹ pé ká ṣe àmọ́ àṣẹ yẹn kìí ṣe àṣẹ tí kí ni tọ̀ràn èèyàn dandan ṣùgbọ́n ní ká ṣe náà tó ká gbìyànjú wọ́n tún mọ́ àwọn àdíṣẹ́ ó اللهم أرنا لحق وحق ورزقنا تباع وارنا لباطل باطل ورزقنا اجنبا اللهم يسر ولا تعسر واجعل أمورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا واعطنا عاكبتنا في الأمور كلها واحكي كماننا وارفع درجاتنا وصدقنا وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين genesis ní tí kálukú wọ́n máa jáde lọ abẹ́lọ́run máa jà jáde lékú lọ́wọ́ o máa jà jáde lárùn lọ́wọ́ o máa jà bọ́ sọ́wọ́ alágbèédá o máa jà kú sọ́wọ́ agbénipa o máa jà kàgbákò ogún o ń tá jẹ là ń wá lọ mọ́jà pàdé tí ó jẹ wá o àánú rẹ là ń wá kí jábà àánú rẹ pàdé mọ́ bínú sí wa láíláí o Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar وصلى الله على